أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبروا إن الله مع الصابرين ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما ترى الفئتان نقص على عقبيه وقال إني بريء منكم وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله الله شديد العقاب إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد كذاب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب ذلك بأن وأن الله سميع عليم كذاب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين إن الشر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا السلام عليكم ورحمة الله وبركاته Wàlékún sọ́lá. Lórí náà ti ọjọ́ ẹ̀kọ́ yóò wọ́n mọ́ àkọ́dà tí a ti yìí ní ìlẹ́ ìgbìnlẹ̀ ìgẹ̀. Ihò tí ìlẹ́ ìgbẹ̀tẹ̀mọ̀lù tí máa ti àwọn àgbàrẹ̀kà yìí. Èyí ni yíò tí Ramadan lólu mẹ́rin lólu gúnyán kàkó. Olè adágbọ́ kọ́lé ìkàlẹ́jì wa alẹ́gbẹ̀dọ́ Muhammad sallallahu alaihi wa sallam. Alẹ́ Ibrahim alaihi salam gba àwọn àgbọ̀lẹ̀ lè kọjá lọ́lọ́ sí o láti àwọn àgbọ̀lẹ̀ jẹ èyí ọjọ́ nílò bọ́ lọ́jà lọ́wọ́ àkíní ká ìlà ága lọ́wọ́ àgbàlá òun mi ìgbẹ́ àwọn àgbọ̀lẹ̀ tó yí parí òun ìṣe ìgbìní ìgbà àwọn àgbọ̀lẹ̀ tẹ̀lẹ̀ sí ilé kọjá sí àlejò àyè ìdúgbò ọmọ ẹ̀kí wọn náà wà nínú àbájá yìí sọ́ọ̀tù gba apáratì ayẹ̀ tó rú mẹ́lúkà láwọn ẹgbẹ́. Náà وبشرناه بإسحاق نبيا من الصالحين ويقول أن إسحاق من بعد داود وعند إبراهيم عليه السلام إسحاق كان يوما مدد إسحاق وما لا يدري أن يغني عن إليه نبيا النبي يجعل أناسي min al-salihina kami ni macam mana kan kerana ada yang berkata di Ibrahim AS Umar mal berkat bagaimana nak Ibu di Nabi Ibrahim AS Wa'ala idha Umar mal berkat <laughs> Kita jadi ke dalam Orang zurriyat imamu Kinun kiamat Umar níbi Ibrahim ọmọ ìsẹ̀lẹ̀ àwọn màmá lẹ́gẹ̀ olólùjá màmá ìhàdà àti bẹ̀ní Ibrahim ọ̀dọ́ alẹ́ wọlé lọ́sí mọ̀bí iṣẹ́ ìṣe fún ọlọ́mọ àṣàlá ti gbèrèjà ní ṣégi ní pàdé àlàṣẹlẹ̀ kó yá lọ́dún ní ayé táwọn tó gbàgbà kí ìṣẹ́wọ̀ jẹ́ náà kí ọ̀rọ̀ ọmọ yà lè lò. ولقد مننا على موسى وهارون ọ̀yálà múnẹ̀bẹ̀ òjàlẹ́ tí mo ń sá àlẹ́ ìjẹ́ra ìkó àmà jọ nílé Ibrahim àlẹ́ ìjẹ́ra òun ló bẹ̀ yẹ́nà ṣẹlẹ̀ lẹ́yìn ilé ilé lẹ́bì ọlọ́gbẹ́ni máa ń nà àlà mọ́ta ilé jáde ní mọ́ta Yamofa nini katidua nini haruna manyola. Naam. ونجيناهما وقومهما من الكرب العظيم. Ẹ̀họ́ fẹ́ kí lẹ́yìn àwọn abẹ́lẹ́ lè jẹ àmọ́ òfíta láwọn kọ́lẹ̀ dé láwọn mà òun àdédì mọ́ta fàyàrùn àyọ náà. ọ̀pá ọmọ òun máa. bá mi bó máa méjèèjì lẹ́yìn. nínú ẹ̀rù mi lọ rí. ẹ̀rù mi là ní ìlú ẹ̀sọ̀ tó jẹ́ délé lè jẹ náà. á sọ̀rọ̀ náà òun fẹ̀kánú mùlọ́ọ̀lì bí. wà á sọ̀rọ̀ náà òun fẹ́kọ̀ọ́ má ti kí Tapi di mana ini? Wakalu humulullah medina. Amala jadi makbujile ini lama sedai bawa bawa jam bawa jam. وآتيناهما الكتاب المستبين. Kamu boleh jadi ada diri. Orang bapa pun orang ada. Ibu rumah, orang jaga orang. المرسلين يعتبرهما إشهما بالديون نعم وهديناهما الصراط المستقيم اللهم وتركنا عليهما في الآخرين. إن الله الذي وتركنا عليهما ìlà àkèrèlà òun tí mú lọ́nà mẹ̀lẹ́bí sáà ọmọ ìyàdí ní ìfúnmá wá òsì ìdí àgbẹ̀ kọ́ òwúlú láti fi mọ́tà báyà nàdà báyì fìràwọ̀nà hàmà ti mọ́tà wàhálùnà báyì hàlùnà. Iná kẹta níkà nàjẹ́ bílmọ̀ òsìdí. Adọ́gbọ̀n kò ń tẹ̀yàn mẹ́lẹ́lẹ̀. Iná kẹta níkà nàjẹ́ bílmọ̀ òsìdí. Abẹ́lẹ̀ wọn àtẹ̀yàn mi dé màtẹ̀yàn. Ìnáhùmá min ìbádìnà l'mòmìnì. Ìnáhùmá yana mafẹ́jì lẹ́ min ìbádìnà l'mòmìnì na, wà kó tí a máa tún wà ní ilé kùmàjà ní mòmìnì. Wà iná ilé àtàlà min l'mòmìnì. Ìnáhùmá, àfẹ́jì lẹ́ min ibadina almu'minina mate amatu amibe kwacha ni mu'mini kwaje na kale kumata ni mauti ami mu'mini ola na wa inna illa atala min almursalin oja me mala tumane ne ko ma tu ne ba kwaje na kale yolo je na mo nje وإن إلياس النبي إلياس وموضوع بها النبي أجلسي لمن المرسلين إذا أقول إذا أردت كما إلى إليه ما وجدت ربي بما نعم إذ قال لقومه ألا تتقون أما هو ربكم àmì bẹ́ẹ̀ ń kà àmọ́ ọ̀nà olóyè àgbẹ̀lẹ̀ ìlà bí yóò jẹ́ ìgbà pẹ́yọ́ àmì bẹ́ẹ̀ ní ilẹ̀ àgbẹ̀yìn góòlù wọn àmàdé jọjẹ́ máa ẹ̀ wà ní góòlù máa ń bọ́ wọ́jẹ́ fẹ́lẹ́ ní ẹ̀rẹ́kọ́lẹ̀ àtẹ̀bẹ̀rún báàlẹ̀hùn àtẹ̀bẹ̀rún àtẹ̀mẹ̀lùkọ́lẹ̀bí àbájẹ́ àtẹ̀bẹ̀rún báàlà títí báàlà ohun pẹ̀lú jọjẹ́ mẹ́ ọ̀tẹ̀láyìn mọ́kànlẹ̀ لكما وتركنا عليه في الآخرين ìlàákìrìlà ìyàní bí kùmà bíbí aláwá iṣẹ́ ń pè gbogbo lókè ìdàpámà jẹ́ ń pọn ọ̀làǹkà ìlẹ́yà àgbámi yóò ń bá àlà ẹ̀dọ̀ ọ̀nyàtẹ̀ ọmọ. sàlámùn àlà ìlẹ́yà bíi. sàlámùn ọjọ́ ìfúnlẹ̀ gbogbo ọjọ́ wa fẹ̀rẹ̀gúnlẹ̀ àlà áàdì yàtì kó yàtì fámìlì yàtì jáká yàtì fámìlì òun gẹ̀gẹ̀dẹ̀. Iná kẹta níkà lẹ́jẹ́ fi mọ́ òbí ní. Ìgbà náà fẹ́rẹ̀ pa gẹ́gẹ́ wọn á sọ̀rọ̀ wá mi bẹ́ẹ̀ pàṣẹ. إنه من عبادنا المؤمنين Adébí Ilyas alayhi salam, ọjọ́ ìfẹ́ ni òwò dẹ́dẹ̀kọ́ tí a máa tún wọn nílé pàjáde ilé ọ̀sán dẹ̀rẹ̀ pàjáde ìgbò. وإن لوطا لمن المرسلين. Ìrùn lẹ́lẹ̀ á nà mẹ́gẹ̀, látàwọn lórí jáde òun múnẹ̀gẹ̀, máa dá Adébí Lóòtù alayhi salam. يوم حتى بعد يوم يقول ما أنت ما أصبح يا لهم ذلك وإلا لوطا عبد لوطا عليه السلام هو نبو إيش عددي كاكا ويشتو إيه لمن المرسلين عبد الشاب إكبار رباح الرمى إذ نجيناه وعمله أجمعين أعلم كمي هو مدرى لإيه ما تكتنا يوم نجيناه tákùn ẹlẹ́yọ wàhálà ò òun fámi fámìlì òun káìmà èyí játa abúmọ́dé òun jẹ́. ilé ọjọ́ sẹ́yìndì lọ́ọ̀bì ilé àjùlá ilé ọ̀yà àwọn yóòbùyọ ìlà nìlá ní ọ̀yà ìlú ọ̀yọ́. ọ̀yà àwọn tẹ́lẹ̀ ìlọ́gọ́ọ̀bì ìlà òun aná tí àní ilé máa pọ̀ dé àdá bàtúndà ní ìṣe. ثم دمرنا الآخرين Tako àmì kéèkì bọ̀ ní máa jáde lè lo ìgbà mi fún òun ká ti dé. Àmì kéèkì bọ̀ ṣáká ilé ìrọ̀lẹ́lẹ̀ ọ̀hún àmẹ́lẹ́ la tìgbẹ̀tìgbẹ̀ ẹni tí ó rùn máa bọ̀ nà á wọ́n yìí náà kò lẹ́sẹ̀ mú róòlù àlẹ́ yìí mẹ́ta ló yà lẹ́ lẹ́lẹ̀ kó yà lẹ́ má lẹ́ mùsùlùmí ìjà ń bẹ kó yà lẹ́ má kà pẹ̀lú náà yà yà lẹ́ sà òdúdó dúdú ọmọ ẹ̀rọ dúdú èrè lẹ́yìn ọjà lóṣù وبالليل أفلا تعقلون Ìjẹ́ ọmọ ọdún jáwákẹ̀ ọdúgbẹ̀ ẹ̀má nà mọ́lẹ̀, abájọ ilé ìwòlẹ́gì jẹ́ ọmọ ìhà, afàlá táàkì lónà, mẹ́tìlẹ̀ sọ́nà ya kaum amem berjami ini maha nabi ikan kita lepas ini lele pada ada irubi itu kan akhirnya toki Rasul Nabi Muhammad Zubai Madinah pada Nabi Muhammad sallallahu alaihi wasallam Kemudian akhirnya Rasulukum minallah Kemudian di kubur jenis bayu Nah وإن يونس لَمِنَ المرسلين Àníbi Yúnus Alé Sàlámù lọ, ọjọ́ bá ní òun lúgbò, ìdé àpò ló jẹ́ ìpẹ́ òhìlẹ̀ ìdẹ̀ ìdáhà. Ìzàbàpá ilẹ̀ ìbòlùkì ìlmàṣẹ̀ṣù. Àdíkẹ̀gbà kìnnà fún sí ọ̀hún orí ìjẹ́ pẹ̀lú èyí ń gbọ́ alùpàdé àjẹmẹ̀ gbogbo àdébí yóò lè sàlẹ̀ ìṣẹ̀lá ọjọ́ pẹ́rẹ́ ọjọ́ pọ́ kẹrẹ̀bá mi gbóhùn kẹta mi gbóhùn ọ̀dẹ̀gbẹ̀kẹ́ ọjọ́ ìgbọ́ màmú dọ́rọ̀ nìyí ìgbà máa gbogbo máa bá fóun kájà bá jó wa àdébí yóò lè kílè lè ọjọ́ kíkà wà ní ìtọ̀ àdábalẹ̀ ọ̀dá wa èké ọya mọ́kù ẹ̀ jí láti mọ́kù jí dọ́gbátákọ̀ ọjọ́ sọ̀dà ń خلق المشهور لكن أقول غير جذبكم فقل نعم فساهم فكان من المدحضين إلى وقما أتيك الجلسة أقدرها وقما màdìá méjìlé di omi tákẹ́ ẹja èékọjọ́ tẹ́lẹ̀ olùkídà lẹ́yìn yúnùsù ní láti ọkọ̀lẹ́ búùkù lágbèjì mi gbóyọ̀kọ̀lẹ́ lágbèjì mi gé ẹja ìdéńdéńdé rà kí ni mọ́mẹ́lẹ́ òun màkà òun kó òun mú lórí ìgbẹ̀fọ́n àti ìdàgbàsà pẹ̀lú. àmọ́ wọn kà mẹ́lẹ́ wọn dúró òun àmẹ́lò ní ọ̀tá àmà láti pàkó wa ti yá nìké pàkó wa ti jáde ẹnna ìṣẹ̀lẹ̀ kìtà lóríkì. fẹ̀kánà mi mọ̀tò àwí. àkàdé ti yóò lù sàlẹ̀ fúnra òun òun dẹni èkó máa hó òun máa hó òun ti fi. láìláìlá ìkóso ìròyìn akọ̀ ọ̀rọ̀ lulẹ̀ pé ohun àkóso ìròyìn àìkóso ìròyìn láyé wọn. fẹ̀lẹ́dàpàmà olóòrùdù ọ̀húwà mú ní. wọ́n ti sàkámà gbólóhó ìsákẹ̀ ẹ̀jẹ̀ àjẹ́ amúgbó ọ̀húwà mú ní sákìmọ̀dẹ́nẹ́ kì á ṣàgbóyán ọ̀la wọn pé a lè jàbẹ̀ wọ́n jẹ́ ẹ̀fẹ́lẹ́ náà láti dẹ́kọ̀ áka àmẹ́ yìí. fẹ̀lẹ́wùlá máa ti tó lóka níbi Yunus alẹ́sẹ̀lá kó tẹ́ àmì ilé máa kú ọjọ́ fẹ́ máa ti tẹ̀lé bí yìí. Yálà bí tàbí bẹ́bọ́ ni yí ìlà àyàwó mi wà tó. Àbẹ̀sẹ̀lá kọ́ ká mẹ́yìn lẹ́lẹ̀ bí tàbí bẹ́bẹ́ ni yìí. Ìmá kó tẹ́ ẹja lẹ́sì yóò kí ẹja lẹ́sì máa mú ìkábẹ̀rẹ̀ wọn. Ìlà ayọ́ mi yóò wà tó nà gbogbo àtọ́jọ́. Ọjà kàmù nà Annabi Yunus ne ya ja wa mana kwana ko Allah rama sai surafi abiya wa zan wa zan yuni in zahaba mughadiban fa qanna allan yaqdir alayhi fala tadi kulmati Allah ilaha illa anta subhanak inni kuntu min adh-dhalimin. Aba ta فاستجبنا له فنجيناه من الغم وكذلك وكذلك ننجي المؤمنين أولين مبكر وذنون Wọ̀dánlóòrùn olùpẹja ẹnẹja. Irú ahábọ̀mọ̀ wà bèbà. A ní kẹfà ìwẹ́lọ̀bà mi bóhun tẹ́ alùpùpù àmójú lágbó ọjọ́ ẹ̀fẹ́ yóò lọ. Ọ̀pọ̀ nínú àlànà kọ̀dọ́rọ̀ ààrẹ yìí. Lákàtẹ́ kote aganyata ìdíjáde àgbẹ̀ká ìmásọ̀jẹ̀lẹ̀ pẹ̀lú kíkan sílẹ̀ ọdún kí a kò wọn dánẹ̀ kó lè jàgídẹ̀ náà. Bàdá abẹ́ ti dùnì máa. Ẹ̀rẹ̀ ìran ìran ọjọ́jẹ̀lẹ̀ pẹ̀lú rọ́bì ọjọ́ ìdí ẹ̀hà fẹ́ ẹ̀jú di ọ̀gá náà ọ̀gá náà ìfú ẹtúbi ẹja ó dùn wọn ní òun yíyẹ. Alá ìlàhà ìlà àǹtà gbẹ̀gbẹ̀ ànágà ẹ̀kọ́ ẹ̀kọ́ yóò wọ́n ní yóò ti gbẹ̀jẹ̀ lẹ́kọ́ yóò lá ìlàhà ìlà àǹtà. Ilẹ̀ ló kún ara rẹ̀ kí wọ́n ká di sùdí àdàkà ẹ̀kọ́ yóò kí wọ́n nà. Èmi kùn tùmí náà sọ ààrẹ ní. Jẹ́ni òun kìdẹ́ òun lé ẹja kìdẹ́ abájọ ilé kójú ilẹ̀ lọ́nìyàn káà òun ní àbí òpàdúrà máa jẹ́ ìmá ti kú ẹ̀mọ́ òun pa ní. Láta jẹ́bọ́nà lọ́hùn bẹ̀rẹ̀ jẹ́ iná òun iná lọ́wọ́. Ẹ̀rẹ̀ sákọ̀dọ̀ èyí ń pọ́. Wọ́n tẹ̀ jẹ́bọ́nà lọ́hùn ó bí iná ọjọ́ ṣe ẹja lẹ́lẹ̀. Ọjọ́ ń bá òun méjì ẹlẹ́gbàá. Ọ̀nà jẹ́ iná òun iná lọ́wọ́ وكذلك ننجي المؤمنين abẹ́lẹ̀ kókèrè ló kàkàlẹ̀ àtẹ̀lẹ̀bọ́ kẹ̀ẹ̀tọ́ jẹ́lẹ̀ ẹ̀fẹ́ yóò lóòrùn jẹ́ ìmọ́bìnrin náà abẹ́lẹ̀ yára mi mọ́bìnrin yọ kí àkàyà dúró kùmàdéhùn ọlọ́lọ́mà ní ẹ̀húnlẹ̀gẹ̀ ìkàkàyà ló kẹ̀déhùn ẹ̀ má kọ́ àrẹ̀kẹ́tọ́ jẹ́lẹ̀ ẹ̀fẹ́ yóò problem.

owó ẹ̀fẹ̀ ìjà lọ́jọ́ ẹ̀mójú dáàbò ọjọ́ kìjọ náà ẹ̀ ṣàkàyàkì àkàrà lẹ́yìn kejì àlọ àkọ́jọ́ mú mi gbà ní. ó ní fọlẹ́ni wà lẹ́sìn sọ̀rọ̀ bá wà lẹ́sìn sọ̀rọ̀ kólú máa yà á bá òbí. kólú máa yà á bá òbí kó mọ́ra bí ìlàwọ̀ láàjọ ààrùn فقد كذبتم فسوف يقول لساما قل له يا محمد كيف النبي صلى الله عليه وسلم كما كريم máa yà àgọ́ òbí kòmìrẹ̀ sí lọ́la dọ̀à ọkọ̀. ọjọ́ kìí rìn ní máa kò láwọn mẹ́ àkànyà tó pẹ̀lú ìwọ̀n náà. wọ́n mú máa dán mẹ́ lọ́kọ́ tí àkàrà ìmá tó mẹ́ta sí òun ìmá ti tolú. lọ́la dọ̀à òkun. ìmá ti tolú jẹun kàkàyà jẹ́ rẹ̀ fúnmẹ́ lọ́wọ́ la ló wá dùn àìṣe àdúré ọjọ́ pàdé ìmàlàkà yìí. sallallahu alaihi wasallam àdúré ọjọ́ pàdé ìmàlàkà yìí. mẹ́wọ́n la ló mọ́ náà jọ akayamalen mate won yo ila odo ko ma ama fa ende kazabatum ani ke ma ofda model okere kazab mama dua yoyo dutoro leni okere kazabtum mama dua yani sallallahu alaihi wasallam ikwa amutoro leni ṣé yóò bù ṣe pọ̀ mọ́tà lè mọ́ lẹ́ni ẹ̀kẹ́ nípa ẹni olóṣùwò olóṣùwò máa fà fún abúlé rẹ̀ ṣàdúrà ìrọ́jọ́ pàdé yìí àgbélẹ̀ sáfẹ́rẹ́ kí kọ́kọ́ wẹ́wọ̀ pàtàkì sá àpalọ́tún kì í ṣàpṣàp èyí ó lé ó lé sí ọkọ̀ àpàyẹ̀dẹ̀ tí ó pè wẹ́lẹ́ gbọ́kọ́ rẹ̀ àbúkù mọ́nà brown àìmọ́ àpọ̀tá máa ń ní ọkùnrin náà máa ń bọ́ ìkéde ní ìjọmalẹ̀ sákàlùjẹ̀lú wẹ́n ilẹ̀ ọjọ́ mẹ́ta fẹ́rẹ́ kẹsàbùtù gbẹ̀mí ọjọ́ zọrọ̀ lẹ́ni gbẹ̀mí alẹ́ yìí zọrọ̀ lẹ́ni ẹ̀fọ́ mọ̀jáde àmàlùjẹ̀lú bí a máa tó dé بها من يلدي بها من يساتي بها ما كنت بلما تكتمون فسوف يكون لزاما لكي جاك يلدي وجه ما لسي ونيدان Oúnjẹ náà mú nẹ̀kẹ̀ kọjá bẹ́ẹ̀ ni àdínẹ̀gbàdú ẹ̀mí bùkátẹ ló túbà ní ìgbé ìyáwó ìtàtólé àìlẹ̀. Àbókùsẹ́kọ̀ wọn àkàyàlẹ́ ẹ̀wọ́ máa. kéte ẹ̀ ekpo mmadụ ole akayamela onwere nne mmanya ejedulewudegwa abeletenikigba amanyala dị elu bẹ̀kúwà bá yíṣà tẹ̀lú bẹ̀kúwà bá bẹ́ túbò máṣà tẹ̀lẹ̀ ló aláàbìlìfìtìnà ti sẹ́pàtó ọjọ́dà wà iná já iná mẹ́lẹ́mù ìfẹ́sùn ìlúkẹ́ bìbí yàrá ala mẹlẹdi lókè títí lẹ lẹ máa mọ ọgbọ ọjọ́ kẹra wa ní ìyàjẹ mọgbọ àtẹbí kẹra wa ní ìṣùgbà fún ogójì ẹ̀rá lolo kírísìtì lẹ́tì sẹ́tọ̀tù fàyíkàkọ̀ ọjà kàyẹ̀ wíwá àkàyà kété kẹ̀ndẹ́ lolo wẹ̀pẹ̀ wà lórí dàgbéjì dàgbéjì. Ìyàtà kàdábẹ́lẹ́ ni. Wà nínú àjà àná màlábùn ní bàdùn bíi kí Kamilah Yunada nama Owan Leda kami baca maka ini. Tapi boleh numbuhkan aku dulu. Yang pernah Owan go bicara gini. Wakadalika nunjil mu'minina. Abele ada kanya kami mu'mini. Mabeu ya mayo kuya kanya le. Ijang kumani ke diwi. Bila bukan ini Yunus diwi. So, agbọ̀jọ́ pè bí àlébí inú ìgbọ́gá. Ṣàlẹ̀bẹ̀rẹ̀ náà omi láàárọ̀ ìwọ̀n púpọ̀ tàbí ọmọdẹ́gbẹ̀ ìtàkọ̀jẹ́lẹ́fẹ́lọ mọ́ọ̀tà tó ẹja lẹ́tíà sí ẹlẹ́lẹ́rẹ̀ wọ́dà gbẹ́síláàmù tákì àdéhì yunus alẹ́síláàmù ìhú kọ̀tánẹ̀ láàbíà àmà àwọn láwọn wọ́húwà tẹ̀síìm kẹ́mẹ̀lẹ̀ gidé ẹ̀hẹ́ ẹja ọjọ́ mẹ́ta olùkùlù lámà pàkọ́lá ṣé tàbí màṣí àkíní ṣe ní ọjọ́ méje wọ́n wì kí ẹ̀hẹ́ ẹja ṣàlìlà ìlàlà ọ̀húwà tẹ̀síìm tákì lẹ́kì ẹnẹ kìdí ẹja ìjẹ ní ìmọ̀ ní ẹgbà ìṣẹ́jú mẹ́ta títí ìdí ọ̀pọ̀ ọ̀pọ̀ tánẹ̀ kíkà òkèkèrè ọ̀làwọn agbóta owó àtẹ̀kí láti ọ̀gá mú ọ̀gá ilẹ̀ ọjọ́ nàìjíríà wọ́n mú òkú òdo náà. wà á ń bá ti máa alẹ́ yìí ṣẹ̀dẹ̀rẹ̀ dán ní ẹ̀pọ̀ sí i. wọ́n jẹ́ fẹ́lẹ́ ìdèkè dọ́wọ́ ní ìdèkè tẹ̀rẹ̀ ní ìdèkè kọ́ àná ní ńgbò kìtà sílẹ̀ wà á ń bẹ̀tì náà alẹ́ ìṣẹ̀jẹ̀rẹ̀ tọ̀mí yàtọ̀ bí láti mọ́lé ẹ̀kẹ́ sí nìyí sí gàdú fà gwe gwe. ọya dinu kulole ekatin le dubole macaka onu wodo mage ya dubole rere ade bi yunus alayhi salam ola onugo ola bi alia wakoda ni boy di ni rejale itoriyan itiriyan taki kwa da ọjọ́nà fẹ́lẹ̀ ní ẹgbànàkì àgbànà ẹ̀ kó jẹ́ ẹlẹ́ ẹ̀wọ̀n lọ́dún gbogbo mọ́lẹ̀kẹ̀ lápọ̀jọ́ kó gbogbo mọ́lẹ̀ láàmù. wà á bẹ̀rẹ̀ láwọ̀ ìlànà àti àrífínà òye sí ìlú. ọjọ́ fẹ́lẹ̀ wà á bẹ̀rẹ̀ láwọ̀ lápọ̀ àdébí yúnus alẹ́ ìṣẹ̀lá àkínní kó jẹ́ ẹ̀má jẹ́ panilẹ̀ gbogbo náà ọmọ kó ti àlọ́ ìlẹ̀ ìlànà àti àrífínà Àwùjẹ sí ìlú. Àbẹ̀rún àti dáná sábẹ́rẹ́ lè, ọ̀jẹ̀ fẹ́ràn ọ̀yá àbí ìdé ọ̀lẹ́lẹ̀, òbí gẹ̀dùrì gbámálẹ̀, àyìnmánilẹ̀ òbí ẹ̀. Nígbà àwọn yìí kì àrá yìí, ohun àbá máa ìlú yìí. Ẹ̀wọ̀n aláwọ̀ sí àdàwọ̀ta alábà, ohun tí a kà máa pàtàkì ní Hásẹ̀lẹ́tìlá àbọ̀rá sí ìyá bíi. Ẹ̀wọ̀n ìkàwá kìlẹ̀ ìṣe kìtẹ́ wọn àmọ́ nídìí ẹ̀hún lẹ́sẹ̀ ìbílò lẹ́nu ọmọ ẹ máa ń kọ́ láyé fẹ́ yígede já ní àmì ìgbélẹ̀lẹ̀ ọjọ́ ètò dáhùn gbogbo sákọ́jọ́ ike ètò iṣẹ́ pẹ̀má bọ̀lọ̀ wọ̀n ọjà dàdàbà kẹlẹ̀ mẹ́ gbogbo ọjọ́ náà dú máa jẹ pẹ̀lú máa àlejò ni máa àmì ibà ọjọ́ òun yà ń lo mọ́jọ́ ọdún alóyè látàrí bẹ́yì ké lóhun lẹ́kì kì àjọ láti àkànyà yìí kí wọ́n dọ̀ ẹ̀kì àdàlejò lẹ̀ ẹ̀ àtàyìn náà wà lóyè òun múlò kan wà lóyè ọ̀là lẹ́tọ̀ ọ àwọn ìṣeun àmọ́ ìmọ̀ nìyẹn náà wà ẹnẹgidẹ ẹsẹ serious ọgbẹjẹ ẹsẹ udi òkè lọlẹkẹ takuma ẹmanu nẹ mọmọ kónyà tẹmà kóbi ọjọ èdè akọ ọjọ àdàbalẹ pàṣẹ àmà òun kì má là jọ ọjọ èdè lọkè lónìí kìdó yọ lẹwọ ọwọ yìí ìyàkóso ẹyà wọn àmọ lẹnu mọ. فآمنوا فمتعناهم إلى حين. Akọ̀jẹ́ lẹ́fẹ́ lọ́wọ́ àti ìgbà lẹ́yìn Yunus ti kẹ́ ẹ̀ àbí ilé ìyá ńlá lẹ́nẹ̀dẹ̀ yìí fàámànù ẹ̀rẹ̀ ìyá ọláwọn ti kílẹ̀ ọmọ àkílẹ̀ wọ̀n bínú sí ọjọ́ ọ̀jà nídìí ọjọ́ àbílẹ̀ dáàmádẹ́nà pàjáde dé ọmọ àyíma nìjẹ́ hmm. ìhà àbójútẹ́ ìmájàdédé muhammad sallallahu alaihi wasallam kàdín àdéjì yunus ọ̀jẹ̀nà kùmà kọ́ra mi ìṣẹ̀lẹ̀ lọ́dàbẹ̀lẹ̀ àbẹ́kìbọ̀jà mú jẹ́ má kàdíjẹ́ má kọ́rọ́ wa àbá àdéjì yunus wà kọ́ra mi dóyin mẹ́lẹ́ alùpì màmájẹ́ ní kìrá lákàbílẹ̀ ọlọ́ọ̀gbẹ̀ kakma ọkpọrọ ahụ igbo nwere kwa ama n'obi kakma ịmanụ n'eleke kọmata ọnụ ọhụrụ ilahi adaba kọjọ ma nọkere ba mi belele taki imazabale kpali kwoji maki jẹ ọma jẹ mọ nubọla ilahi wa tẹba ka jẹ di ma wa kí wọn ti pé adaba wọn kó lẹgẹ ayatollah uh, wọn jẹ wa majali kakini ó jẹ nẹfẹ yòó lọ. ìjẹun ìyíbe pẹ́ kí adadaba bá mi dé he o ajẹ̀lé ma èkì dámálẹ̀ ṣé o sì máa ná ajẹ̀lé kàní màá jọ dẹ́ àkíní owó àtùmọ̀ àkọ́fẹ́ ẹnọdọ́ ojì nìtàlì ẹnọdọ́ fífi òdúnyà kákẹ́ yìí sáàtì lẹ àbúrọ̀jọ́ ti kọjọ́ wẹ̀dọ̀ láti ọdún kí èyí nínú ọdún kú kì bọ́bá èyí kẹ́bẹ̀rẹ̀ náà ẹgbà kọ́dógúnlẹ̀ lẹ́yà ìgbàbẹ̀lì ìyọ fífì lẹ́gì tákùmà gíní fọ́màlì tákùmà gbọ̀ ráyẹ̀gì ní àmà ájẹ̀lẹ̀ ìdíbí òǹjọ́lá gídá gíní fọ́mà dáadáa láti jẹ́ ọmọ gbóríyàn gí ihò sí ájẹ̀lẹ̀ máa kọ̀dá ìlàyé kákìtá mi délẹ̀ náà tó dùn ní agbógbó tẹ́gbà kájẹ̀lẹ̀ máa pẹ̀kọ́ alájẹ́ nàbẹ́ ìtọ́mọ́ alẹ́fẹ́ òde ni agbógbó tẹ́gbà kájẹ̀ lè máa ìmá ṣe fún àdìmá nìyí ìmá súnmọ́ náà gbógbó tẹ́gbà kájẹ̀ lè máa sọ̀kọ́ ní ẹ̀yìn ìbẹ̀rẹ̀ lẹ́rù ọmọ àmọ́ náà sọ̀kọ́ ẹ̀ ọjọ́ tó mọ̀ lóye. Tọ́tọ́rù ti ìmú àlìrọ̀ bí wàtẹ́fìyè láàmì ìbò ẹ̀lẹ́ ìdèkéhùn ọ̀làdẹ́ alẹ́rọ̀ sí gẹ̀lẹ̀bẹ̀lá alù kàmìkà kí ní àmì mẹ̀láìka jàbọ̀ mọ́lọ́bù lọ́jọ́ màdé wọ́lọ́hùn múlùbẹ́nu láti àjà àti alẹ́rọ̀ sí gẹ̀lẹ̀bẹ̀lá ọjọ́ kí mọ́ mọ́lọ́bù lẹ́nu ọ́ndéhùn amẹ́là jàdínà mọ́lọ́bù lẹ́nu ọ̀lẹ́kùn mọ́lọ́bù lẹ́nu ẹ̀kẹ́ àmọ́ àmọ́ mọ́lẹ́gẹ̀lẹ́ jẹ́ni ọlọ́lọ́kọ̀lá lẹ́bíbí tùmàtà وقالت اليهود زير بن وقالت اليهود زير بن الله وقالت النصارى المسيح بن الله ذلك قولهم بأفواههم يضاهرون قول الذين كفروا من قبل قال لهم الله أني وقال وقالت ليهود أن يهود الذي يزيد الله يزيد كمرجعه وقالت النصارى المسيح خذ الله النصارى بلا مسيح كما مريم jọ ọmọ ọjọ́ ọ̀lẹ́sẹ̀ àmọ́tòkò rẹ̀ ìṣòdí máa ń sọ̀lá. láàárín gbàgbà òun lè rẹ̀ àbúwá àgbègbè òun. ẹ̀rọ ìpọ̀lá bíbí kì í pàtó máa dẹ̀ náà. yorùbá àwọn àbáwọlẹ̀ lẹ́lẹ́ ìnàtọ̀fọ̀ òun ń pa. àbíkà sọ̀rọ̀ sí máa yẹ dẹ̀. yorùbá nìkú na kọ́lẹ̀ lẹ́lẹ́ ìnàtọ̀fọ̀ wajili yake kukola makabri makaikili kile lakini amama amimalaika chabo mulo gule ọjọ́ ọmọlẹ́sìn màmá mẹ́láìka ló jẹ amọ́wọ́dọ́bẹ̀lẹ́ amọ́wọ́dọ́bẹ̀lẹ́ wọn anúgbẹ̀lẹ́ àti amálẹ̀kì ìjọ àmẹ́jọ mẹ́lẹ́kẹlẹ́ wọn àmẹ́tẹ́lẹ̀ àmẹ́jàtẹ́ nà ọmọdọ́bẹ̀lẹ́ ọ̀nà àmọ́mọdọ́bẹ̀lẹ́ lu ọmọdé ọjọ́ alẹ́rẹ́mà táka lè wúlò afa àgbà kòmùrọ̀kùn. afa àgbẹ̀ kòmùrọ̀kùn bílbẹ̀ nínà wọ́n ṣàkàbà mí إنكم لتقولون قولا عظيما أدوك أدوك تفو ما جنة تبارك Wajen sarari, imashi Allah shi mani a afa a tsakon rabu ku bilbanina kɔdze le ƒe lo ki amɔ me ne kele doa me game ti de kame na di ɔmɔ mɔ ne kele ke yi ma mɔ ne kele doa me ama amɔ wa dɔ ba wɔn le o. wọ́sẹ̀ bàbá mi náà mẹ́la ìkẹ́sì iná fẹ́. sákìlì àti àmúmúlò bilẹ̀ wípé àgbàláyíká òyàbí sọ lẹ́wọ̀n ya ltk máa ìmá sọmọlẹ́kẹ̀lẹ́ àmẹ̀dù ọjọ́ ìsọmọlóbìlẹ̀ àmẹ̀dù ọmọlóbìlẹ̀ kàmí má tẹ̀lé nílẹ̀ nílẹ̀ àmẹ̀dù ọjọ́ ẹ̀fẹ̀ yẹrẹ wọ́n jẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni. ìnákùn lẹ́tẹ̀kùrù nà bàwọlẹ̀ náà bí máa. ọ̀pọ̀lọ̀ mẹ́kàlẹ́ ti pọ̀lá amma mu do bulo e yo jo o ma je ya ena je ma ena le amma ka ga ko mu do la ma je yadani na kola da jina kota da humulla ako jo haman na ma na ne yubu Allahu wa innahum lakadibun wa la ta'lamu qajra hal jinna Iṣẹ́ ìgbà àtàkùnmò. Táwọn tí mẹ́ṣọ́ mẹ́ṣọ́ ló ti pẹ́ta jọ ní ejúgede òbí ìdẹ́ ikó tẹ́jú kò lọ́lọ́lọ́. Wọ́n lẹ fún kí bàtà àkùnmò náà, àtúnṣẹ́kọ̀ọ́ hadisi huu mchafu la anamudwa fatuli bidatikum in kuntum sadiqina kisha kishogatiana ikaye wajalu ama na ojole ina ho mama le ojo na ho mama le jenu le dobela mama jenu ma wa ti hunage dobela o ma cha le jenu ami iyo ya ojole eji ma je le ọmọdé lọ fẹlẹ ni wọn lọ mọkọ bẹrù náà kíkẹ ọkọ alákọjẹ tẹkọọ àwọn madia ni beki ya gumana tuna alijanu ko jema ugabele ko ni ebi ya ti la guma jole ya kuma le nu ta te kuma na jeju kola le eji illa ibadallahi almukhlasin ani le baba de ha ta ye ti de e ti ka ka o me gba tu ame kojo te o me me mu de muslimi e gba tu na cho ya te kana tu bi da allah kojo de se islam de ẹgbà tó kọjọ́ wọn làbí oṣù bíi kàlẹ́ láti ha mẹ́kìtẹ́ minus two ó jẹ́ kí máa ti àmì náà mọ̀ rẹ̀ ilá ìbáàdàn láàyè àmà mi dé kùmàjà máa dọ́jọ́ àlùmọ́kùnrin tìlà máa ìbáàdàn máa pẹ̀lú ọjọ́ mẹ́fẹ́ yìí máa tọjọ́ tó ga dìde má tẹ àmì ilé máa ka búta bá bùtà bùtì lẹ́yìn má tẹ àmì ilé máa ka gbọ̀ǹdì lẹ́yìn má tẹ àmì ilé máa tù ṣe dìde lẹ́yìn. Fẹ́ iná kùn wà máa jọ àbúrú. Ìyàgbẹ́fẹ́lẹ́ amẹ́ mẹ́tìrì amẹ́ mẹ́tàbàjẹ̀lọ amẹ́ mẹ́tìrì ẹ̀ka amẹ́ yìí amẹ́ pàmò máa mọ̀ dé máa máa. Máa ń dùn àlẹ́ yìí ìfà bíi. Konsepnya ada dan jauh memiliki kuyo kini kiri kalau jenal naja kini kiri pojoan ma'am sum alaihi sifat inilah. Nah ini kita kaya kerana jun, ini kita sini di sini kerana jun. Oja ini dábàá kúmẹ gbólé ilé gbólé tí mo kò lè ti jẹ bá dábàá kúmẹ gbólé àti kẹfọ ìmọ̀lélẹ̀lẹ̀ máa ń tún alẹ́ ìdè bá ti nìyà mẹ́lẹ̀kẹ́ kí títí nà pẹ́lẹ̀ ìdágbà kẹ́ àrùjẹ̀nà ẹ̀pẹ́ wíkínà tẹ̀ àìjẹ́lẹ̀ kẹlẹ̀pẹ́ lẹ́kìtẹ̀ lẹ́kìtẹ̀ mọ́kùnrin máa ń tún alẹ́ yìí bí bá ti nìyà mẹ́lẹ̀kẹ́ títí nà kẹlẹ̀pẹ́lẹ̀ lónìí ọjà kí ní ọwọ́ àmẹ́lẹ́bí àmẹ́lẹ́ òdì ọjọ́ yáni kí mú àmì bí ọjọ́ tó gbélẹ̀ ọwọ́ máa mú mẹ́ ṣíjẹ́ máa wà ìdámẹ́rẹ̀ ẹ̀hún kìnyàn ó wẹ̀ kí òwe adọ́jọ́ yà ẹ̀kú tẹ ẹ̀dẹ ọjọ́ kì lórúkọ ọwọ́ ẹ̀lẹ́ ẹ̀dẹ tí wẹ́ ẹ̀hún kẹ́ ẹ̀dẹ àpẹjẹlẹ wẹ́ ẹ̀dẹ àníhàlà àgbàdé ẹ̀kọ́ ọjọ́ kì jẹ̀ pọ́ ẹ̀kíjẹ́ kàgbàdé ẹ̀kọ́ ọjọ́ kì jẹ́ ẹ̀ ẹ̀kọ́ ọjọ́ jẹ́ ẹnu jẹ́ amọ́ mọ́ ya mo da bane ma elle gudu elle yo o je la pelo ki mo da ma je yi illa man huwa sa'il jahim ameki akanya amendo butako batakanya ma chugu ama chata ni kida kanya omba illa man huwa sa'il jahim je ne ki je ne ko bojo je je ya na te ula je yi وما منا إلا له مقام معلوم Àbìsàlá ẹ̀ka tó gbọ́nùgbà àti ọlá Màjálì àkíní, ẹ̀jẹ́lá Màjẹ́ ọmọ nìlá, ìhà máa ṣẹ́rẹ̀ màláìkà, ìhà máa òjíjọ́ màláìkà, áhàdù, ìnẹ̀nẹ̀ dú ìdọ́mọ̀ kìdá ìjọmọjọ́, ṣèkéjọjọ́, ṣe ẹ̀rùn dú bọ́jọ́ lẹ́fẹ́ lóní ilá lẹ̀rù màkánù màálù ẹ̀jìnù ìhun kìjì abọ́ ọjọ́ ìdókọ́lọ́kì àti ìhun máìbà ìṣínà mi màláìka ìṣùdágbọ́ ọ̀rọ̀ lẹ́ka àdágbọ́ aláàbò àgbà ẹ̀ màkì ń ṣẹ́gun náà kí ni aláàbò àgbà kí adágbà tó pàtẹ́lẹ̀ ẹ tọ́ka pé ọ̀rọ̀ lẹ́kọ́ rúkúnú ní àlùkánì sọ̀lá àlùkíyà ìdíje màláì kéèkì ìṣùdágbọ́ ọjọ́ mà gbójúwé ìdí na mẹ́láíkà èkè ṣìrùkú mà ṣe jọ kí ó ìdí na mẹ́láíkà kuma ṣe ṣe jẹ́dà mà ṣe jọ kí ó wọ́n máa mi na ilá lẹ́wọ́ mà fá mú màlú náà. wà iná lẹ́nà àlùfọ́ bú. ẹ náà máa ẹ hà máa yìí ìdí na mi lè sọ ojú ọjọ́ wọ̀ ẹ̀ wọ̀ ẹ̀ rẹ̀ màdàgbọ́ aláwọ̀ akpọ̀rọ̀ kẹrẹkẹrẹ ìkásíká aláwọ akọrẹlẹ màdágọ ọwọ màdéhùn ẹsẹ tí ó yìí gbogbo màdéhùn ẹsẹ tí ó yìí ìyẹlẹ màdéhùn ẹsẹ tí ó yìí sọgbó ẹbẹgbẹlú ká mẹ mẹsìtẹwì adébísọlọláhùn àdọsẹni alihamudulilayi lẹbi ìjà àdàtòkú fana ṣàtòkú olùmọláyìíká àtìgbọdọjọ ọjọ ìṣẹgun ìyá mọláyìíká àkúròbó akásọlá abẹlẹ ìhọwọ all the all the seven bambalaya kájà ti seven macho all the seven lẹ wọn jọ approve wa wa mùsùlùmí ká ti ọwọ yìí olùmọ àti tọba amẹmẹhẹlẹkẹlẹ mẹyìkàtìkà mẹtọba dídìún ilẹkọ mẹfọ mẹkejì ikọ mẹfọ mẹkẹta gbogbo láti sẹwọn yóò ti dára ìlọjọ gbólóhùn ìje ìdí sẹwọn wa pàmìlà ẹka lójó ká tètè náà. وإنا لنحن المسبحون إني أباك ما تملايكا أمي ديك ما وجوك وفتيو ما تمو فما تمو توم لأدب فوجوتا وإن كانوا ليقولون أشوك أمك مجابون لشكاكا بولونا مالك سبب ولا إلا لأيك وجلسيرو Ìmọ́nà tó mẹ́lọ ni. Làwọn náà ìdáná zíkìrà ìrìnà lọ́wọ́lẹ́. Ṣàmẹ́ta bàbá kí ní ìmájẹ́ kí tí lòrí àti màtòrọ̀gbọ́ á máa tí àfi káàkiri màtòrọ̀gbọ́ á lè ṣe ìpínlẹ̀ rẹ̀. sí. Àmàmà kó tẹ àmàdọ́jà ilé màjẹ̀lẹ̀ fẹ́ àmẹ́kìlẹ́ mọ̀jàmá ló wà ní ìsọ̀lọ́láhùn àlẹ́ọ̀sẹ́lá mẹ́tẹ́ parí ìsọ̀lọ́láhùn àlẹ́ọ̀sẹ́lá àmẹ́ka bẹ́lẹ̀ ìgbélé fún ọjọ́ àmàlẹ́ ìlú àì ìgbó ìsájọ gbọ́gbọ́gbọ́ tó ń wá sí àlùkùrá níbi ọkọ̀ mẹ́ta ọ̀dọ̀ ohun àdúhùn dáhùn ẹ̀ àwọn lápọ̀tẹ́. bákà fàrú bí bàtọ́rùbà yà lẹ̀ wọ́n. lóògbé nígbà káàkiri bọ́ fẹ́ yìí ọlá mẹ́fẹ̀ẹ́ àkọ́jọ́lẹ̀ pé ìdábàjọ́ yìí ló bá nàlẹ́ la dìgbà mẹ́rin àwọ̀ mi lẹ́kùnná ìbáàdà láì mọ́kànlẹ̀ sí náà mẹ́ta ìpele ń bọ̀ lálẹ́ dábàjẹ́ yìí òun tẹ̀ bá ń dúrà mẹ́ ọ̀kẹ́ pẹ̀lú òdì òun ẹ̀ lágbọ̀ọ́tẹ̀ yìí ọ̀fẹ́ يعلمون الوجه فكانوا وانتم يعلمون عندنا معي ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين Mẹ́lẹ̀kẹ́ bá ń dúwọ́n ẹ̀kú ẹ̀rùn kò ń jà láàrùn wà ní kúnlẹ̀mù wọ́n lè kẹ́lẹ́ sẹ́lẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ mẹ́sìlá ní ìbáraẹni alimọ́rọ́ sẹ́lẹ̀ náà nínú ìjẹ́ òkọlà kàtà náà di ilẹ̀ àmàdùn àbílé ìpàdàmẹ́lẹ̀ fẹ́lẹ́ náà òkọlẹ̀ ń rẹ̀ ta. ìnáhùn làwọn olùmọ̀ọ́n sùúrù. ọjọ́ ìbẹ̀rẹ̀ ni amẹ́ fẹ̀jà máa gbé òun kò ṣàlàwé amẹ́ òun á dàdìgbò yẹn amẹ́ òun á ti sọ̀pọ̀tù yẹn lọ́dọ̀ mọ̀nà káwọ́sí àbúrò àdá. ó lọ́dún ìjà كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز بتسرد غادر إنا لننصر إنا لننصر إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد وعد الله الذين آمنوا وعد الله الذين آمنوا وعملوا الصالحات منكم ليستخلفن ليتوفن الذين تمسكوا ولف الذين من قبلهم نعم على ذي على ذي وليمكنن لهم دينهم الذي ارتدي لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون Pada bulan ini, kau jelga orang takkan yang kaki ni, kau asyik tibu. Amal tu, mami tu, macam mana je pameran lu bama. Tuan tu menjadi lah. Kata Allah, kau jelga orang kongse, jelga mau tu tu hujan kaki. La amali banyak. Kau jaga hujan kau asyik. Ana warusulnya. Kamu tu ada mau jaga sedikit tiba. Inna Allah kawiyun azim. Allah kawiyun, kau jelga orang yang lelaki. Kadidun, jadi kiaku, dia nak kena duk lah bosen. إنا لنرسل رسلنا والذين آمنوا في الحياة الدنيا يدعو الله إنا لنرسل رسلنا mo. yana wanda kikuwa muruki kukwea ahoja kukwea na yendo wanda kikuwa mele ije chabu walazina amanu wamibe kumadoka chao kumamba mundu chojo chojo ubikamoto chela mato moto bil hayati dugie ya kumate ima wanyuma oja o, kwada hu oja kumata tuja menu jama oja na o, habe kile ikiwa wa yauma yaqumu lashahada kwa kwa kwa kwa kakɔdze kpɔkpɔla mɛnidzala dzedzugba ake aluko de gbɛmu ebe le kɔjɔ kika adi kɔjɔ kito ase ali bɛlɛ sɔtu no wada la. wàdà wàwù lẹbi nà ámánu mi nkù. ọ̀yẹ̀ ló yẹ ní òkè aluko de ye kó ake dé kumadọ̀gbẹ̀dẹ̀ ọjọ́ kó yà bẹ̀ mùsùlùmí. wà á mi lò sọ àlè ti. àkókò náà bẹ̀rẹ̀ ló sọ bá ti. ẹ̀ ẹ́ sẹ́kọ̀lì fún ẹ̀sìn náà kó ń tilẹ̀ ó pè. ọ̀yẹ̀ tòun ẹ̀ ṣe yẹ̀yẹ̀yẹ̀ yín ọjà ní ìran ìdàgbò kọ́mọ ní ẹ̀kọ́ lẹ́tọ́ yìí lọ àgbàdì náà kọ́ ọjọ́ fífẹ́ pọ́nú pé kí wọ́n kọ́ ẹ̀rọ̀jẹ́ gẹ̀ẹ́nù lẹ́yẹ sáhàlì fanáhùn fìlà àrùn lẹ́yìn lẹ́yẹ sáhàlì fanáhùn fìlà àrùn yàtú máa ń ṣe àpò yìí yàtú máa ń ṣe ẹ̀tẹ̀ يعمل يكب مالك يوم الله نجن وجانا لجدنا فما استخلف الذين من قبلهم أنا أقول كذا بيجي يوم بجانا كي هو جانا كذا دابا نبي سليمان عليه السلام عليه سليمان أنجو نزل مقاين هم كبوبو ينامي جلكيس بيشون سبعي يقوم وزودا يهوبهم عليه سليمان أنجو مي مقاين هم كبوبو ima tẹsirikisi tó wá sí ẹfẹ ìwó jáde ọ ehe dáadé yúkà àdéhùnsìlẹmọ ọjọ́ tó parí ń gbogbo ìdúkọlọ àmì ìbílẹ̀ àti àmì ìbílẹ̀ àkúrà àmì ìbílẹ̀ àkúni àmì ìbílẹ̀ àkúdẹbẹ máni kékeré ní àtẹ àdéhùnsìlẹmọ ọjọ́ mú parí tó ń gbogbo yà á má mi ìbílẹ̀ ìtàgbà ọjọ́ ìfọdà kí lárúkọ olùkọ́yẹ lẹ iṣẹ́ nkàmẹ́ nùgbò kàgbà nílẹ̀ gbọ́dọ̀ tẹ̀ gbọ́dọ̀ bá ọlùkọ́yẹ yà á dúró àmì àdúgbò ولا يمكنن لهم دينهم الذي ارتضي لهم nínú wa ń má dé ní pẹ̀lú gbẹ̀yàdà díje kòǹkò tọjọ́ jẹ́ kòǹ dákì á ò fáyé ilẹ̀ ọ̀rẹ́gí láwọn àgbèjò pápá gbàgbẹ̀ náà. wọ́n láyé bá dì lẹ́nà òun. nígbà tí ń sọ fi ń àmì náà. ẹ̀rù ìpẹ́dé èdè jíjà ní nípa rẹ̀ bókà ẹlẹ́rìá tí wọ́n ti jẹ́ ṣe ẹ́ nìyí òun tó mùsùlùmí lọ tó lè fìdínà ọ̀rọ̀ ẹ̀ ti ẹ́ nìyí òun tó ọ̀rọ̀ tó lè fìdínà ẹnì kì í mọ́ làbà kan bókà tó lè fìdínà lẹ́nu òdì èjìjì lẹ́lẹ̀ òdì ògbó lẹ́lẹ̀ ọjọ́ ìdájọ́ lọ yà kéèkì ẹ̀ẹ́dẹ́ kìkì mùsùlùmí àmì ti góòlù àríwẹ̀ mùsùlùm àgbẹ̀mẹ́dọ̀ ó di kàkà ìrìn àwọn ọgbọ́n jẹ́lẹ̀lẹ̀. ìyá àbùdú nẹ̀yìn ìfẹ́lẹ́kẹ́ ọ́ nàdà ẹ̀rẹ̀ nàdà rárẹ̀ ó pọ̀ kí àgbà. láàrin ṣúríkù nẹ́bí iṣẹ́ ìhà. mẹ́lá dẹ̀hùn dúró dẹ́gbọ́ òkè mẹ́lá dà lọ́dà mẹ́lẹ́kejì mẹ́lẹ́kejì tó ń kéde mẹ́kọ̀ọ́kọ́jọ́ yàgò wá jẹ́bọ́ ìyàwó kò láti àgbẹ̀ ní ìkọlẹ́dọ̀ máa wá. àwọn àwọn kẹfọ́rọ̀ bá bẹ̀rẹ̀ wá ilé ọkọ̀jọ́ gbà abẹ́lẹ̀ tí ó mẹ́kè mẹ́gbọ́nyá bẹ́lẹ̀ tí ó mẹ́gbọ́nyá bẹ́lẹ̀ tí ó ẹnẹ tó kì í dàmú dà káàkiri bá àtẹ̀sà ní kà òkè lẹ́lẹ̀. tọ́wùlà ìtọ́ fúnfún bára ti kú. àti kẹlẹ́ tàbí bára ti di àmàrà tó gbé àtẹ́kọ́jọ́. Ìnáhùn lahúmul mansurun. Ìnáhùn àpọ̀lẹ́bà lahúmul mansurun. Àmọ́ olúṣọ́ ọjọ́, àmọ́ agbéhùn ìtàlá òbìhánà wọ́ta ala, wọ́n tàbí gbóhùn ìtàlá wà mẹ́lẹ́ ọjọ́ pàtàkì òun ló wà. Wà ìnà jùndẹ̀nà lahúmul ghalibun. Wọ́n Ẹgbọ́n lọ́wọ́ alẹ́gbọ́nà, a máa tù àmà láti ìfẹ́ orí ojú pàdẹ́. Sáré olùsámọ̀ lè jẹ́ àrùn òwà ìwà lóòrùnà dòbòrò. Ẹgbẹ́ gbòdí ìjànà ìgbẹ́gbẹ́ máa lè ọjọ́ mẹ́ta wá ẹ̀bà. Ọ̀nà lẹ́gbẹ̀ẹ́ èyí ni. Ẹ̀mí igbó màdọ́lá máa kàkà máa ti tukọ̀ fáwọn àbí ìjẹ̀lò. Ẹgbẹ̀lú pọ́nà lẹ́yìn ni àmà wá lówó fẹ́ fún àdìyà fún láàrínlá àìlànà ó kọjá sí kiri ẹ̀. lẹ́gbùn fún àkàlẹ́ ìṣẹ́ àkí ní Iran ti mùsùlùmí ọjá lè ṣe ní mùsùlùmí gbogbogbò ṣe àmà egungu pọ̀ lì pé gbogbogbò pé kì mẹ́lẹ̀. ṣé gbogbogbò mẹ́ nídé kọ́là Iran wákàbìrì àkàbìrì wọn àbí kọjá náà lójúmọ́ nù. One Iran kò tó ní ìdí ìgbẹ́ ìgbàgbogbo ìkẹtẹ̀ẹ́kẹtẹ̀ tìyànjú jákèkálà kọ̀ọ̀lá lẹ́yìn. àmọ́ ẹ̀jẹ̀ ń kọjá lé iran gbáyé sòdíà ìgbélẹ̀ àti iran ẹ̀mẹ́rin tí abájọ rẹ̀ tàjọ yìí iran mùsùlùmí máa ṣe é òdú ní apá pó òdú ní apá pó òdì àmọ́ akọ́lọ́ jẹ́jọ́jì kàtẹ́jọ́ ẹ̀bà akọ́lọ́ ìpọ́kùlà àtàmọ́jálẹ̀ kèdè ṣe ṣe iyún wọ́sùn níyùn makini shi'a me irano headquarter maki sunna me saudiya headquarter an aluk macho machujin iran tingi aluk machi ruku machujin aluk machi yeda machujin aluka ke wa machi ama tun ma kaki musulmi le ẹ̀rọ kìí jẹ́ wájọ́ muslim muslim ticket ọjọ́ lẹ́dẹ̀ẹ́ Madina kina mako sini boci muslimi berbulu sini Madina kan madle. Ate ma ko bale. Ama e o tika sei. Ohun lele e o da ama ka ma ba kini yi yi ama ma den ki muslimi. Na na bi be ga bitte na na bi. Je je wa re wala re. Ka o ya ko jile na ki mama no. Aji mama. Ama ije ma ni kele ka ni ki anawa ije ma na le kina lo ilẹ̀ ilẹ̀ ayẹlẹ̀ ti mẹ́ ilẹ̀ gbọdọ̀ mẹ́ muslim muslim ticket yẹ àwọn ti mẹ́ àti mama ó láti gírèsì ní àmà àti màkínní mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀lọ ohun ìṣe àmà ohun àmúdó ṣáṣẹ ó yá mi ẹ̀wọ̀n ọgbọ́dọ̀ àti màkínní ìran mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀lọ ohun ìṣe tó dábẹ́rẹ̀ ohun láàbí ṣáṣẹ ó yá amẹ́ríkà wà ìdẹ̀rẹ̀ adé ìṣàdọ̀ àwọn máa gbòjìlẹ̀ torí islam lẹ́yìn ẹ̀dẹ̀ bọ́ agbègbè yìí kẹta wà rọ bọ́ filefile yọ na lẹ ń lé dẹ̀dẹ̀ yìí ní ìdìgbà ẹ̀dẹ̀ bọ́ ìdí atẹ́tì ọjọ́ tí ní ọkọlà àmà àtẹ́kùn àti àmà káfílẹ̀ kí mo ti kọ́ lọ gánagánẹ̀ yóò ẹ̀dẹ̀ kì í jẹ́ àkókò kìlẹ̀ ìtì mùsùlùmí kí ọjọ́ tí mo sáfẹ́ ojẹ́ lẹ́dúró ìjàmbá نعم ارمى فيهزم الجمع ويولون الدبر بني حبيب ما تبيون با dápa kuma nùpa ẹ dápa kuma wúre máa mọ ọjà mi dé kuma jìjà rẹ sẹ́yìn àbí kuma gbójúkò kuma dùjà kuma lẹ jòzẹ́mù jẹ́ǹkù máa hù àbọ̀jà mọ́lẹ́ dùn jẹ́ǹkù àwọn máa dùn wọ́n wọ̀ lónà dùgbò abẹ́rẹ́ sáyẹ́lẹ́ jẹ́ǹkù ẹgbẹ́ yìí sàn mẹ́lẹ́mọ̀ sójà amẹ́ríkà gbàmọ́ àgbàdùmákó maza da jalo wai wallo da dubura ko ma di wa ya kada ya ni ne ni Allah maza lo yake Allah ba ko da kuma lo lo ko mo ba kam min fi'atin qalilatin walabat bi'atan kathiratan bi idhnillah wallahu ma'as-sabirin ko la de de e ba di ma cha kini ki la je cha ma la ji ka ka tu di on to ki se mo je me bale de no ọ̀làǹdà islam jíjẹkíjẹ ní ìwẹ̀ dábàá ti mùsùlùmí sún làwọn jàlájì má tóbi wọn kí a máa jọ máa ń tẹ́kọ̀lá jẹ́ ìṣẹ̀dẹ̀ṣẹ̀dẹ̀ kó nẹ̀ na olóhun gbogbojúhun agbojíhun fẹ́lẹ̀ gbogbo níhun lẹ́ pàtóyíhun wẹ́n àkójọ́ haba haba dábàá ti gbòòkì ẹ̀ òní pàtẹ́gbòtẹ́gbò lẹ́nu tẹ́kọ̀lá jẹ́ Kushakini amanoga chatulabele wa bibi mai amatini aida mai kami dia ni kolele ni oje mbani akukwe amati chamanoga cha atin kathiratin wala basi atin kathiratin oje nabi millah oje na sala jamaa moja wewe mamanoga cha ndu amma bi idinillah bayan da nojina bai yi wallahu ma asabiri oye no ne to mi se kuma ta mena kuli rabele o ma ta kuli ta amala ma muda bi sira wa inna jundana lahumul ghalibun wa inna jundana oje fada mi so jeun itallahu lahumul ghalibun amma do mi so ja ma ka e joyi فتول عنهم حتى حين أوكو أكيد أنا سينا إذا ما صار في يومان أكم ده هذا سيني كمانو إن لو بدوك ما بدوك ما كنا وأنت لو بيران إيه إيه يلوون كمانو كنا كنا تيم آه إذا قالوا كي القرآن يقول ما كان للنبي أن يكون له أسرى حتى يزين في نفسه يريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم. أيوة إذا كان صلى الله عليه وسلم في جنوب ما كان alùpùpù àkójà ní báńkà ẹnẹ àdéhìí rákọ́gbà ọmọ ìlú èrò mẹdínà màwọn ọkọ rẹ wọn mẹdínà àgbẹ̀kú máa kójà bọ́bẹ̀. Pápá ẹ̀ má jẹ́ kàlùkù ayé ní láti àjòkú tọ́la. Má ni, páyé ní ẹ̀rọ nínú òra tákẹ̀lẹ̀ abámi. Ti àjòkú náà ṣe tọ́la ẹ̀rọ ké. Ṣé ìpàdé àwọn ọba lóye gẹ̀? Ó máa dé gbogbo ọjọ́ fẹ́ lójúmọ́. Ọjọ́ mo máa lọ sáté ọmọ àìpá mẹ́lá kàdúrà àti àtìkọ̀ máa yẹ. Ó jẹ́ ìdúkọ̀ ya méjì kama kabi ati na ìdáhùn lẹ ìjọlógún dá ní àtàrí ìnàbíláwò ẹgbà ìrìn ojú alẹ ìgbọgbọ mata ìpamata kama wá dáàmù. Torí ìdúnà dúnyẹ wọ̀láwò lórí ìdúnà àfẹ́rà. Ọdún ní àfẹ́tì rẹ̀ yẹn ọdún màjàkà tó mẹ́ ọjọ́ ọjọ́ náà ti nà ọmọ yìí. Ẹni tàmà pa ìhòmẹ́jì àjẹ́ náà yà ló. Ẹni tàmà pa ìhòmẹ́jì náà yà ló Wàláhùn àzìzún hàdí. Ọjọ́ ìgbàlódé ló ti mọ ọ̀pọ̀lọpọ̀ jẹ hàdí ẹnu ọ̀kà ẹ̀wọ̀n jẹ gẹ̀. Bàtàwọ́lá àánúhùn hàtàhì. Wọ́n náà máa ti gbọ́dọ̀ máa wá àyí hàtàhì ó ti kò kọjá sùn àtìrí ma. Tí a kó nù páyọ̀ gẹ̀já náà, àmọ́ ẹ̀ Amerika je nukai, Israel je nukai, ama ukai mana mu baru di mana. Naam. Wa absiruhum fa sawfa yubsirun. Wa absiruhum. Wajah berani dikotel matera kuma kima kumajele. mapatano wakiwa hivyo na ile pia maana nimejidwe kuwacha afabi adhabina yastajilu adhabi uma ma wanajui mapadabo joni mameu mamene madala jalla wala mamom ومعنى جيب كده زابا لواي وبيعدين فإذا نزل بساحتهم فساء صباح المنذرين عذاب لبا وإذا نزل بساحتهم إذن كلا روجا نما كلا الله مسلم bọ́ǹbù ní kásìkì aláàdójá nìmálẹ́. Tọ́tá àtọ́bá fúlùmọ̀ ń bẹ̀rí. Ọjọ́ ìwọ̀n kẹrẹ̀mọ́ òdòdó malaria lukibongo kana jere hmm. kai kota asabai dubai yo jere yamde yamde dubai yidi agbẹ̀yẹ yìí lẹ́gbẹ̀gbọ́n kùmà wọn ní ìmà pàlẹ́ ọjọ́ kí o náà máa sáàbì ní kò pa abẹ́lẹ́gbẹ̀. náà wàtẹ̀wọ́lá wana mapejuma hatari iko mauvande de laiko lo mawa wa abasir fa sawfa yubsirun wa abasir na goma ke na de goma kana goma wa so fa yumsiruna ita kwa chwa mana le ke ju mana doai na'am subhana rabbika rabbil izzati amma yasifun yo yo ki yo do e ki ajo do je manile amma yasifuna ndị ọkụma chigiri nwa mmanyụle egbomeni ise n'ọma egbomeni ise n'ekedi egbomeni ise n'ọyale onye teke iletakade naam wasalamun ala al-mursalin ọgbọdụ ụwa ẹyọ taka ìlú yọ kó dámọ̀ ní

ìkìrá Bismillahir Rahmanir Rahim. Ìkìrá wọ́rẹ̀ tí ó rẹ̀ gidẹ̀ ìfẹ́ ọ̀tọ̀ àwọ̀dá. Ẹwọ́ ìṣe. Ìkìrá Hausi tó rẹ̀ gidẹ̀ ìfẹ́ ọ̀tọ̀ sọ́ọ̀dẹ̀. Ìjẹ̀nà ló والقرآن بالذكر يقولون أمبر والقرآن إيك يا يوشواريا ẹgbàdúrà lè ká gbéyàn kùránì wá ṣàríà ẹn tí kùmátìrì ẹn dúró yìí bá dá kínà gbàdú kùránì bẹ́ẹ̀ màmú ìgbàlù kùránì ẹgbẹ́ gbàdú tó ṣiṣẹ́ yàn wọ̀ ẹgbàdú kùmátìrì kínà gbàdú kùránì lórí yà já rẹwà ẹnà rẹwà ẹ má tó بل الذين كفروا في عزة وشقاق àwọn ya duk mataka ce bẹ̀rẹ̀ lẹ́sìn àtàkọ̀rọ̀ àmì duk mataka kábìrì àríyànlẹ̀ máa pàpọ̀yọ kàtẹ́tẹ́ ẹmẹ́ màdé òun sí ìzẹ́sìn màdé ètò dídágbó wọ́ṣì kọ́ọ̀kì màlàdé àdúrọ́yé ètò ẹgbà kẹta ọmọlẹ́ kíyàn nílẹ̀ òun màwẹ́lọ̀ òun ẹni tí kọ́lá tí òun láti lọ wọ̀ ilẹ̀ lọ́wọ́ lè là. Kẹ̀má alákànnà mi ń kọ́rin mi ń kọ́rin mi ń bẹ̀nà àdéhùn wẹ̀lá àdéhì ìlànà. Kọ́lùkùmá tó jẹ́ gálẹ̀, kẹ́mà alákànnà mi ń kọ́rin mi ń kọ́rin mi. Ìṣèwé rà mí ilé ìkùmà tó lu iye gábẹ́lẹ̀ lẹ̀ ọjọ́rùn máa lálẹ̀ gbúdó àdíkẹ̀ bàtàdába lẹ́wà sànádáwó wà láàtẹ̀ ìnà mẹ́ná bọ̀nádáwó tàpàrọ̀ ọ̀pà ó máa má máa gbà èé máa dá a máa àdíkẹ̀ pé máa pa ìhè bọ̀náàdà ní ina banan adika gbelele inugbo mara na mma inenenedu mara na mma ma, Lúkọ́ ọjọ́ náà jẹ́ àmẹ́, ẹ̀nà mọ̀ ìṣúrò múnẹ̀, ó lè máa àtúbà. Pẹ̀lú máa àtúbà tẹ̀nà ìdáàbò. Ẹ̀nà jẹ́ àmẹ́ dàbí àmẹ́. Wọ́n di orí ra máa ó ti rẹ̀ tó tó ń bí ìwà màtàkì ní kó ń dá lọ́kùn ti pẹ̀lú. Wọ́n lè máa àtúbà tẹ̀nà alùkàtà tẹ̀lé àdàbẹ̀ òun ku kwaye dukiya kwaye kimanin yi ginawa azabon jawa mani a kuma shi kira izahun min hayar kuduna ta kuma mere kwayoyi ne kirkita kayoyo tsoku tsoku tsoku ọ̀dẹ̀kẹ̀lá ara olùbùlá ara oòrùn ara ọ̀tàlàkà ara ìmọ̀ta ara òmìnira ara akáàmìlẹ̀ ìmọ̀bìnrin. látàrúkògò. àpẹẹrẹ èyí mẹ́rìnlélógbò nílùgbòdò mẹ́rìnlélógbà déèkì àwọn. wárúdì ó ìlànà ó ti rí gòtò ń bì. ẹkún dàbí àti èlé kọjọ́ tí ó mẹ́kùnmẹ́ ẹ̀kùnmẹ́ mọ sákùnmẹ́rẹ̀ ìlànà kùnmẹ́jà tó rọ́ọ̀tẹ́. wọ́n á máa tó fẹ́ kùnmẹ́ fún wọn náà wàmí mùsùlùmí kọ́kọ́tù lápọ́nà islam káfùmá kó wá dìde abókùnmá kọ́mọ́yúnbá bẹ́ẹ̀ òyìnbá káàmá agbàdába lè ọlé máa lóòrò òkè káfùmá bẹ́ẹ̀ káyínlé ọjà ìtàlẹ̀ yìí ẹ̀dà bí á jẹ́ ọkẹ́ lè rọ pẹ́mẹ́lẹ́kùnmẹ́lẹ́lẹ́ àmàtẹ̀lẹ̀ láàmàlàmà wà á jì fún àńjá àhùn mọ̀rùndínrún mìíràn wà pàálẹ̀ káàdì وعذبوا من أشاءوا إمام مالي أجاهم منذر منه هذه كلاجة إيجون للغلامة وما كرامة كلام دون شامة وشي محمد صلى الله عليه وسلم ما كايته Wàmàrà lùkàbìrù. Tára máa káàkiri máa tó pọ̀jọ́ máa láti ayá níbi máa kéjú láti màtàkì mú. Àlá táàrìrù ń tẹ̀sà. Ẹni ìdájú tẹ́lẹ̀ fàm lẹ́dẹ̀ ẹnẹ òbí lẹ́dàgbò tẹ̀sà ẹnà lè nílẹ̀ àkáàkiri kàá níbi sọ̀rọ̀ náà wà lọ́sọ̀rọ̀. Ajá àlàlá lè hàjà ìlà àmà òun wá ìdá. Hmm. Ìlànà àbá lẹ́ṣẹ̀ ìkùnà ọkọ̀ jáà rahman walil ya ta kama da kwa mire o ke ta ile je kwa man ajala ani hata amoja machaka we go man yota amoja machaka chaka ile le kinye yon le chaka onyon ilaha wahida kama ma tele konyon kichoji we kiti wa mare yango ta ile ta ile je te ama na inna hadha la shay'un ujab ta ekile we ka eba e laja tin وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد ما يكدي وعدك فاتوك في عمه ọjọ́ tó mẹ́ṣẹ́ náà tálàkà yìí advantage wọn bá ọjà kí ní ìyá mẹ́mẹ́ ìgbà mọ́jọ́ ẹnà tálàkà báà òun ọdí ma ìka yára sílẹ̀ nana gbòmẹ̀límá amájọ́fẹ́ gbòmẹ̀límá amẹ́lẹ́wé gbòmẹ̀límá tí ọ̀yára àdé ni kókòókòókà mi bó mẹ́ta kìdẹ́ àmàyọ́ yòó tí ọ̀yára àdé ni kókòókà ẹlẹ́ àmàjọ́fẹ́ máṣàdé ni kókòókà ẹ̀wọ̀n ẹlẹ́ àmánánà ni ọ̀tọ́rìtì ni ó ma ẹ̀sẹ̀ ma àmọ́ ti fi yìí. ayalẹ́dẹ̀ẹ́gẹ̀ wọ́n tẹ̀lẹ́fẹ̀lú mẹ́lẹ́ òmìnirun àníkó gbẹ̀mùgbẹ̀mù pẹ̀hùmá àmànánà kùmàdéhùmá àmẹ́ anọ́kọ́ kùmàdéhùmá àmájọ́fẹ́ kùmàdéhùmá lákùmà kó táàmù nẹ̀lẹ̀ kàkí ní. a ní ṣù wọ́n sí rú ara ààrẹ àti kún. àmẹ́ ló láti ẹun dún mẹ́ka mẹ́je tẹ́lí jẹ́jì ẹ̀ ló láti ẹwà mi bẹ́rẹ̀ rẹ̀. tó dẹ́rùn àmú màá kàkà mọ́ náà gbọ́ olójúlẹ̀ amúlẹ̀ dọ́ọ̀dà máa jẹ máa mọ́ olójúlẹ̀ amúlẹ̀ dọ́ọ̀dà ọ̀fẹ́ máa olójúlẹ̀ amúlẹ̀ dọ́ọ̀dà appointment máa lákàmúnà gbogbo àmáké máa dé stress ẹni kì dọ́ọ̀dà máa kì jì bẹ́ẹ̀lì kì mọ́ gbẹ̀jà tó wáyé nìtọ̀lọ̀ láwọ̀ sọ́lá ọmọkọ̀kọ́ ọmọkọ̀kọ́ yà ọmọkọ̀kọ́ mẹ́ẹ̀dọ̀ jẹ́ tó yá mọ̀ ọjọ́ mẹ́lẹ́ àmẹ́bọ̀ mẹ́lẹ́kúnmẹ́lá jọ ọmọ ẹ̀dá. Ìnà àbá alẹ́ṣẹ́ oyin yíwá rẹ̀ àdá ẹgbẹ́ ìdẹ́ ìyá kàkà mẹ́mọ́jọ́ mẹ́kọ́ ní ọ̀pá ìṣọ̀dí lẹ́kàtìdì lẹ́ṣẹ́ ìyòrá ọ̀fẹ́ tàwọn ẹ̀ láti mẹ́lẹ́ ẹ̀ láwọn máa fi jíbó ọ̀fẹ́ láti ìdákùnmá mi lẹ dùkọ́ ìdìlẹ̀ ìdààmú nìkí ẹ̀ lẹ́ ọ̀fẹ́ àmì ìgbógunlẹ̀ àgùnmápa yìí. Lọ́pọ̀ láyé ọ̀fẹ́ àkàmì bóògùn yóò yọ ma òyìn àbúmá gbà yín. àní sọ̀rọ̀ sọ̀rọ̀ láta wọn yálà yìí ní jẹ́ gbọ́ lọ́wọ́ ọ̀fẹ́ mi àmẹ́lẹ́ ọmẹ ó kàkà mi kiri òwú ó kàkà mi àkójọ bẹ̀mẹ̀ ní. àmọ́ mi máa gbà wọ́ lọ́wọ́ ní àmẹ́ pọ́lí máa wọ́ bí mi pọ́lá lọ́lọ́yìn. ẹ̀rẹ́fọ́lẹ́ ni وإذا أردنا أن نهلك قرية وإذا أردنا أن نهلك قرية نمر فأمطر فيها ففسقوا فيها فأنبى عليها القوم فدمرناها تدميرا. Àdéhùn àkọ́jọ́ yìí dé ẹ̀jẹ̀ nẹ́fẹ́ pàtàkì ìrùmọ̀ tó ṣí dákọ̀ ọjọ́ bá abarna mutura fiha ami bo gujo gujo la o ma ka ma kuma jale bojo amala ne ma tabu fiha ma ko ta ko ma ra do ma ko ti lojo ma ni le kuma le tahassa alaiha alqawm ba to akar ma fadamarna tadmira ila balale Nabi sallallahu alaihi wasallam amelo talaka mama na ogul amashedile amibani jenayi kikenke agadini kialu leyi amelo talaka kaka mi de kelima maola lope ati yojoba ami de mako owoye owo katike ami de kuma ma ne ke owoye owo kati ọlọka makina tele je pe mo ni maniki do nya lo makin gara mi je to ayi ene imani kikpogbugbonu inyokonu inyajanu itanu ìlànà ìdajì àtẹ ìlàjẹbọ ọdọkà kìtì pàpàánù. ẹni mẹjọ sọ̀rọ̀ kàyọ ini mẹjọ lè jẹun ini yìí ẹni kì má lè ké lẹ́nu ọjọ́ sọ̀rọ̀ kàyọ. kójú làwọn ẹgbẹ́ ní ìjìnlẹ̀ ní kì í dé dọ́mọ ìmá dùn ọjì lẹ ọ̀hún ànyàlù ọdọkà kì má dùn ẹwọ́n bọ̀tọ́ aládìí kàgẹ̀ ẹwọ́n bọ̀tọ́ oṣù kàgẹ̀ ẹgbẹ́ bọ̀tọ́ dọ́kà àwọn làmì délẹ̀lẹ̀ àmà pẹ̀kọ́ ìhà dín islam yìí àmọ́ alẹ́ àná gbòjìlẹ̀ yìí ọjọ́ tumaru sí àmì ilé ìpàjà mẹ́lọ́mẹ́lẹ́ àgbòjìlẹ̀ ó nà dúkàdé hàn. náà

بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب Àtọ̀júlà alẹ́ ìzíkìrò mi ìfẹ́nìlá. Ẹlẹ́, òun ọjọ́lá ní òyàtàlùgbà nìrọ̀gbọ́ ẹlẹ́ kàmàlẹ́jọ yìí. Kàmàlẹ́jọ yìí. إيه يومنا وقالوا لولا نزل هذا وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نعم فتما بينهم معيشتهم في الحياة الدنيا وقالوا تفهموا بالله لولا أنزل هذا القرآن شيء عظيم ọjọ́ máa máa lùgbà jẹ́ ìrọ̀kú ẹlẹ́ka tí a máa nára méjì màdé ìrò méjì eré dára àmọ́ máa táwọn lẹ́lẹ̀ bá mi ìwé òpùpẹ́ lè padà lùgbà tó lè máa yàn nílẹ̀ ilé kìí lọ kọ́ ìdápamẹ́ òmìnirẹ́lẹ́kì àjọ fẹ́fẹ́ àbí mẹ́tọ̀ àgbẹ̀kí kútùbà Kiduja rekoni mendege gomeni kati kolona nege. Korona madora dika khairu mimma yajmaru. Tako jela ngira amada. Endi eh, ya tukolo wele tulukaro na ya tukolo wele. Ní ọjọ́ ìṣòro ẹ̀ ìṣòro ìṣàmá wá sí wà lárúgbé wà máa báyìí náà hù máa. Tàbí ẹrẹ́ sẹ́kùn lẹ́sìbáà aláwọ̀ mọ́lùkù sàmà wa àbẹ̀ká máa lẹ̀ máa tẹ́ jẹ́ ọgbẹ́ ojú àlẹ́ dédé ọkọ̀ ojú àlẹ́ dédé ọmọ ìdẹ́ wà máa báyìí náà fún máa àbẹ̀kágẹ̀rẹ̀ ọmọ àlẹ́ dédé ọmọ ìdẹ́ èyí ọmọ àbẹ̀ lọ́rùn mà ó fẹ́ irú àgbàdé màmá yá àgbàdójáde méje panẹ̀ tí ó mà ilẹ̀ èyí iṣẹ́ tí a ti ó mà ilẹ̀. Fàlíyà ló sẹ́kù bí lẹ́sìn bá. Àwọn àti nàìjíríà kò gbé tó gbọdọ̀ fún ọ láti àwọn orí fọ́nà yẹn lẹ́ kì í má nyọ̀mọ́ ẹ̀yọ́ tó gbọdọ̀ kí ìlú ẹ̀ lẹ́ kì í nyọ̀mọ́ ẹ̀yọ́ kì í ṣe fún àdékè. Jundun máa wò lálẹ́kẹ̀ máa dùn mí nà láàbà. Àwọn akéjì mẹ́rin wà lẹ́nu òfin ẹgbẹ́ ni máa tẹ̀mú yóò jáde òjò ẹgbẹ́ ẹni báyá lọ sí òjáde kí n júùdù márùn-ún náà nìkà àmì tó jẹ ọjọ́ ti òjá lọ mọ́lẹ̀ mẹ́ta àwọn ọmọ náà ní ìlà àtẹ̀wá ló wọ́n ní ìní ìgbẹ́ ìṣẹ̀já máa ń tẹ̀wò ìgbò ìṣe gbèsè múdàdì ara ní ìmọ̀dúnlọ́ ọ̀dúnlógè ọ̀nà ìgbẹ́ ìmọ̀dúnlọ́lẹ̀ ìṣẹ̀já máa ń kíṣe gbèsè akọ́jẹ́jẹ́ ìlàgbèsè alụkọdọ le yi ba kìdẹ na keje kìdẹ na keje ma tubi kìdẹ na kí náà lè ma palẹ òun dàtà tọ mọ akọjọ àwọ ọgá rẹ ọdẹ òun lè nà kí náà àtẹ owó àdábàlẹ à wàhálà lè yí mọtòtò kakọ àmì tí mo wàhálà lè yí Júndúmá ò lálẹ́kà máa tó. Wà áàdùn wá ní kó ààdì àbọ́jà lédè hù. Wọ́n ti ra àwọn ìrìnà àwọnà kọjọ́ tó mú sàpáyà rọ̀. Lọ́wọ́ lọ́wọ́ káàdì ìlò tí ó kì á dàmú lẹ̀ tí ó pàdà lẹ́bà. Bí ọmọ tó ti kú, rọ́ọ̀bù ṣe lápá alóba adápálẹ̀. Kò máa tó rẹ̀ máa mọ́ máa mú níyànẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ máa tó rẹ̀ máa mú pé òun ló tí ọ̀ lójú takwa dia ile kujali Fir'auna lil awtad. Naam, wa thamud wa qawm lut wa ashab al-aikati kulaikati ulaika lahasa. Wa thamud wa ibn thamud ga bo jadi di mati mati.